gbégbé sí akin kí bùbá rẹ kó lè bòdodo èyí mo fi ń kí yín ní déédéé àsìkò yìí ẹ kú ojúmọ́ ẹ kú òkàlẹ̀ níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa ọjọ́ ajé ní yorùbá pò ní ajé ògúngún nìsọ̀ ajé ó fọ̀dẹ kó wá wa ṣe bùgbé ni o a sì ní sọnù ká tó sọnù àní fàkà kan jẹkọ òṣì ní jẹbẹ kò ní taliwa náà dẹ yìí ibi gbogbo tẹ́ ẹ ti lè máa wò wá yálà lówùúrọ̀ lọ́sànán tàbí lálẹ́ ẹ kú dédé àsìkò yìí ọ̀dẹ òdòbí olúwa tóbi lọ́ba fáṣùgbà ló kọ́ mi mr Smoody yín rèé lórí afẹ́fẹ́ ọmọkùnrin yín lórí mídíà rèé o ẹ má gbàgbé ẹ sì mọ̀ bẹ́ẹ̀ pé orí ètò ojúmọ́ aláyọ̀ ó lẹ̀ ń gbọ́ lọ́wọ́ níkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ TV tọ́ orin wọn ní adébíyẹyìn máa ń ṣí àgbà ọ̀lẹ́ni àti débi iṣẹ́ báyìí ẹ̀jẹ̀ amúṣẹ́ṣe lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ àwọn òròyìn ti wà ń kalẹ̀ bá a ṣe é fún yín tán lówùúrọ̀ ọjọ́ ajé àti láwọn ọjọ́ ọ̀sẹ̀ wa gbogbo níbí ìròyìn àkọ́kọ́ tá a ti ń wò láwọn ìta gbangba àwọn ìwé ìròyìn bó ṣe léte ń bọ̀ síwájú mi tí wọ́n sì tò lọ́wọ́ ọ̀wọ́ àfi bí ọmọ iléèwé ẹ̀jẹ̀ mubode níbí ó ní ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí í fọhùn sóde àjọ alákòyawọ́ ṣẹ̀rá wọ́n sọ̀rọ̀ jáde wọ́n ní àwọn ń pe ààrẹ Muhammadu Buhari lẹ́jọ́ rèé o lórí bí ó ṣe ń wọ́gi ìtàkùn ìbáraẹnisọ̀rọ̀ tá a mọ̀ sí nẹ́tíwọ́ọ̀kì ìbáraẹnisọ̀rọ̀ eléyìí tó wáyé láwọn apá àbìkan lórílẹ̀‐èdè nàìjíríà kí nìdí tíjọba náà fi ṣèyí kí nìdí tí àjọ sẹ̀ráàpù gan náà fi gbègbè sí akíntágbé lórí ọ̀rọ̀ ilé ẹjọ́ ẹgbọ́ ló ní bẹ̀m̀bẹ̀ yẹkẹ òmíì tó wà ní apá bí níta gbangba àwé ìròyìn punch oníròyìn náà tó ṣe bẹ́ẹ̀ tó létè ń bọ̀ sí ẹgbẹ́ asuu wọ́n fúnjọba àpapọ̀ ní gbèdéke gbèdéke tí ọ̀rọ̀ fúnjọba àpapọ̀ ti wá sópin lánàá kí wàá ni wọ́n láwọn fẹ́ ṣe gan ìyẹn gbé asù ẹ gbọ́ ò lọ́rìn kí ni wín omi ètò wà bí ìjọba àpapọ̀ lẹ nàìjíríà mọ̀ dẹ́bìrú ilẹ̀ bírítéènì wọ́n níṣẹ́ rí ẹ̀yin ẹ wá fẹ́ máa fòfin dè wá báyìí mẹ́bẹ́ yìí gan lẹ kọ́kọ́ kó kòkòrò covid nineteen wọlé èèyàn yín tó wá látàpá abẹ ẹ gbọ́ lórí ọwọ́ yẹn ìta gbangba punch mu ti mu ìmí ètò tó wà látàpá bí òun ló ń ṣàlàyé ọ̀rọ̀ wọn ní ìwé ìròyìn platform times ojú díẹ̀ lọ̀rọ̀ yẹn jáde wọn láwọn ọmọlẹ̀ nàìjíríà tó lé bí ọgọ́rùn-ún ẹlọ́nà ẹgbẹ̀rún kan wọn ní wọ́n kọ̀wé ẹ̀sùn wọ́n sì buwọ́lùwé ẹ̀sùn láti fi pè fún ọmọkùnrin kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ níléèwé dowen tọ́gbẹ̀ dowen college nípínlẹ̀ èkó wọn ní ẹ̀wádìí lórí ikú ọmọkùnrin yẹn ní èyí ń sọ ìta gbangba platform times lọ́wọ́ omi tó tún jẹjọ níbẹ̀ ó ní bàbá ọmọ ọ̀hún fún rẹ̀ ti ń sọ̀rọ̀ jáde ó ní ọmọ òun ò ní sín ó lóun ò ní sín o àfìgbà tí ìdájọ́ òdodo bá tó jẹyọ ó ní ìbá àjọ̀dún kan ìbá àjọ̀dún méjì ìbá àjọ̀dún mẹ́ta làbárí ọ̀rọ̀ bó ṣe sọ ẹ gbọ́ platform times ló gbé jáde omi tó tún wà bí níta gbangba platform times náà mo ti wò ó àwọn ìdílé kàṣámù wọ́n sọ̀rọ̀ wọ́n ní ọmọ àwọn tó jẹ́ pé ọmọ tó dolóògbé tó ń pè Sylvester èyí tó ń nà ká sí pé ó wà lára àwọn tó ń ṣe bẹ́ẹ̀ tó ń nà òun tóun fi ní ìpalára sínú ara tó wá padà mẹ́mí lọ yẹn ẹ wò ó ọmọ ọwọ́ ò lọ́wọ́ ń bẹ́ o ò ní ìdílé yẹn ń sọ ẹ gbọ́ búyẹn náà ṣe jẹ́ látàpá abẹ̀ ìmí ètò tó wà níwájú mi ń bí òun ló tún sọ̀rọ̀ kan jáde wọ́n ní àwọn ọmọ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ kan wọ́n ṣílẹ̀kùn ọkọ̀ kan eléyìí tí wọ́n páàkì síwájú ilé ẹni tó ní làwọn bá rò báwọn ń ṣeré àwọn mẹ́jẹ̀ẹ̀jọ wọ́n wà ń bẹ̀ fún ọ̀pọ̀ wákàtí wọ́n gbẹ̀mí mi ò kọ́lọ̀ ń ṣàánú wa nípínlẹ̀ èkó ló ti wáyé èyí àtàwọn míì lẹ́ẹ̀mọ̀ gbọ́ ló ní kòókòdàn lérí ètò ojúmọ́ aláyọ̀ gẹ́gẹ́ bá a ti fẹ́ mọ máwọn ìròyìn wá tó létí ń bọ̀ tó sì tò lọ́wọ́ ọ̀wọ́ bíi ọmọléèwé ọ̀dà ibo gan ni gbà wọlé kí n tó bẹ̀rẹ̀ sí fún ẹ mọ́ gbàgbé o pé lójú òpó youtube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ sọ̀scribe kẹ ẹ ti aago ìránnilétí kẹ ẹ láìkí ẹ kẹ ẹ dẹ̀ tún pín fáwọn ẹlòmíín kan mọ tẹ̀ ń gbádùn nìkan ní BGI TV bàbá gbàgede ìmọ̀ tv lọ́wọ́ kan náà ẹ bọ́ sí ọwọ́ ti ojú òpó facebook bẹ́ẹ̀ bá ti bọ́ síbẹ̀ ẹ tẹ̀ ẹ́ ẹ tẹ gbàgede ìmọ̀ wìtá láwùyé adébáyọ̀ ẹ tún gbìyànjú ẹ wọ ti instagram ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ṣé wàá rẹ̀ rọ̀ bá ní sọ̀rọ̀ tó ń kọjá yẹn òǹgàn lẹ́tẹ̀tẹ̀ fi kàn sí yàrá ìpolongo ọjà wa ẹ fẹ́ káyé mọ̀ ń tẹ̀ǹtà ọwọ́ kan ìrọ̀rùn báyìí ló máa bá dé tó jẹ́ pé ọkàn yín gan ó sì balẹ̀ láti gbé oúnjẹ ń tà wá síbí nítorí pé ẹ tàdí kọ́kọ́ tà kẹ́yẹ kẹ́rẹ́po kankan kó tó ṣe bẹ́ẹ̀ kó tó tà ọ̀dà náà omi gbóná ìpẹ́ lẹ́nu afàtẹ́lẹwọ́ fọdọ́kàn ìdúró parí ìjà olúwa tóbi lọ́ba fásùgbà ló kọ́ mi ọ̀yá jẹ́ ń gbéra ńlẹ̀ kí n bẹ̀rẹ̀ sí múròyìn wá mo gbójú mi wọnú àwọn ìwé ìròyìn wọn nìí mo ibo ìròyìn mi àkọ́kọ́ tàárọ̀ ni ó ti wá ìròyìn mi àkọ́kọ́ ń jáde bọ̀ láti bí ọ̀rọ̀ ọmọkùnrin kan mà ní eléyìí tí wọ́n ní ó gbẹ̀mìí mì tó jẹ́ akẹ́kọ̀ọ́ kan níléèwé dowen college nípínlẹ̀ èkó bàbá ọmọ sọ̀rọ̀ bàbá ọmọ sọ̀rọ̀ kí ló sọ ó wí pé kẹ́ máa wá wo nǹkan o ẹni tí í ṣe Sylvester senior ló kọ bàbá ó wí pé ẹ wò ó ibi ọ̀rọ̀ dé dúró yìí ọmọ ń ti gbẹ̀mí mìíràn ṣùgbọ́n ìdájọ́ òdodo ó gbọ́dọ̀ wáyé lórí ẹ̀ ó ní ṣe é rí i lórí bí ọmọ òun ti gbẹ̀mí mìíràn tó sì á sọ pé àwọn kan ló ń nà lálùbami òjò tó wá padà mú palára wá tó sì tó gbẹ̀mí mìíràn àwọn gbọ́dọ̀ rí dájú pé àwọn tó ń bẹ́ ní àwọn fẹ́ mọ̀ èyà tó sì lọ́ọ̀rín gbọ́dọ̀ jẹ wọ́n lórí ẹ̀ ó wá ń ṣàlàyé ọ̀rọ̀ ẹni tí í ṣe bàbá Sylvester ìyẹn Sylvester Oromoni senior ló wá ń ṣàlàyé léyìí ó wí pé ṣe rí níléèwé dowen ńlọ́wà tí eléyìí fi wá wáyé tó sì fi ṣẹlẹ̀ ó wá ń ṣàlàyé síwájú sí i lásìkò tí wọ́n ṣe ọjọ́ bíẹ̀ ní ọjọ́ sátidé ó ní pẹ̀lú bó ti jẹ́ pé ó ti gbẹ̀mí mi tòótọ́ kólúwó dẹlẹ̀ fún ó ní síbẹ̀síbẹ̀ àwọn ṣọjọ́ bíẹ̀ ó ní báwọn dẹ̀ ṣọjọ́ bíẹ̀ kò túmọ̀ sí pé àwọn ò tún ní dúró títí dìgbà tí wọ́n bá jẹ́ kí ẹni tó wà nídìí ọ̀rọ̀ náà kójó lamba pa àwọn ajófin ó ní gbogbo àwọn tó bá wà ńbẹ̀ lọ́wọ́ ti tẹ̀ gẹ́gẹ́ bí ó ń ṣe jẹ jáde àmọ́ bẹ́ẹ̀ bá gbàgbé ìròyìn kan jẹ jáde tó ṣàlàyé rẹ̀ pé ìjọba àpẹẹlẹ Èkó ti pàṣẹ wà yìí wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí lọ ṣèwádìí tó lọ́rìn nípa àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpani tàbí ibi wọn ti nọmọ yẹn tó padà yọrí sí ìṣekúpani sí ọmọkùnrin ọ̀hún tí ń ṣe Sylvester wọ́n ṣàlàyé sí wọ́n ní ẹ̀sùn àgádágodo tí ẹnu ọ̀nà léèwé ọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó tó fi mọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ẹdó wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ti múṣẹ́ ṣe papọ̀ láti rí i dájú pé wọ́n wádìí ọ̀hún délẹ̀ délẹ̀ désàlẹ̀ kòkò kí wọ́n sì mọ àwọn wo gan lọ́lọ́wọ́ sí ọ̀rọ̀ náà àwọn wo gan ló jẹ́ pé wọ́n mọ̀ sí lọ́wọ́ kan náà nínú ìwé ìròyìn Platform Times ló gbé ìwé ìròyìn Platform Times lójú apá mi ń bẹ tí mo tó ṣí níbo tó ń wòrò yẹn tó sì ní ṣe pẹ̀lú ọmọkùnrin tó ń pè ní Sylvester Oromoni yìí ọmọ ọ̀hún ni ìdílé Kàṣámù wọ́n sọ̀rọ̀ wọ́n wí pé ẹ máa wá wo nǹkan o àwọn gẹ́gẹ́ bí ẹnìkan ọmọ tàwọn kò lọ́wọ́ sí ṣíṣe kúpa tàbí nína ọmọkùnrin eléyìí tó padà gbẹ́mìí mì tó ń pè ní Sylvester ọ̀hún o wọ́n fọ̀ sóde fóníròyìn ìdílé ẹnìkan tó jẹ́ olóògbé báyìí ṣùgbọ́n tó ti gbàgbé jẹ́ aṣòfin tó ṣojú ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn tá a mọ̀ sí tá a mọ̀ sí Kàṣámù ìyẹn Bùrújí Kàṣámù ó ní wọ́n ti wá ṣàlàyé wọ́n níṣẹ́ rí ọmọ àwọn torúkọ ẹ̀ ń jẹ́ Adéwálé Michael Kàṣámù ló jẹ́ wípé kò lọ́wọ́ sí wípé ó na ọmọ tí í ṣe Sylvester tó dágbére fáyé kì í sí lọ́ra wọn rárá wọ́n ní ìdí ni pé ọmọ àwọn òun gan fún rẹ̀ ló jẹ́ pé bíi bàbá tí ń tọ́mọ sọ́nà nínú ọgbà iléèwé ló jẹ́ sí ọ̀rọ̀mọnì ìyẹn Sylvester nígbà tí ó ṣẹ̀ṣẹ̀ wọlé ìwé ńgbà náà tí wọ́n jọ bẹ̀rẹ̀ ó ní ṣùgbọ́n gbò yá wọ́n gbé kúrò ní apá ibi tí ó wà ó ní gbogbo bí ṣe tọ́ sọ́nà kò láǹfààní ẹ̀ mọ́ nítorí pé wọn ò jọ sí papọ̀ mọ́ ó ní bó wá ní ọ̀rọ̀ ọmọ títà wọn yóò ṣe wá máa kan pé ó wà lára àwọn tí yóò ṣekú pa tó ń na ọmọ tó débi pé wá padà gbẹ̀mí lẹ́nu ẹ̀ wọ́n ní irọ́ kò jọ́ ó ní ìdílé Kàsámù tí wọ́n sọ wọ́n ní ẹ wò ó ọwọ́ wa mọ́ funfun nẹ́nẹ́ torí àwa gan ti wádìí wò á ti pọmọ wa a sì ti ṣe bẹ́ẹ̀ a ti bá sọ̀rọ̀ pọ̀ a ti béèrè àwọn ìbéèrè a ti ṣèwádìí tó yẹ a sì rí wípé kedere kedere báyìí ni pé kò lọ́wọ́ nínú pé ó fìyà jẹ ọmọkùnrin Sylvester yẹn eléyìí tó padà dágbére fáyé ìròyìn ọ̀hún pọ̀ ńbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ìwé ìròyìn Platform Times ló ẹ̀mí ìtọ́ tó wá jẹyọ látàpá bí náà bákan náà òní wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní kò dín ní àwọn ọmọ ilẹ̀ nàìjíríà bíi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún one hundred thousand tí wọ́n ti buwọ́ lu ìwé ẹ̀sùn eléyìí tí wọ́n fi ń pè fún pé ẹ wá ń bí ẹ gbọ́dọ̀ ṣèwádìí tó lọ́ọ̀rìn tó sì gbọ̀ngbọ́n nípa ikú Sylvester Oromoni wọ́n wí pé ọmọkùnrin yìí tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ ti Dowen College ìpínlẹ̀ Èkó eléyìí tí ń bẹ ní agbègbè Lẹ́kì yẹn wọ́n ní àfi kẹ́ ẹ wádìí ẹ̀ wò nítorí ikú ẹ̀ ń lọ́wọ́ kan nú àwọn ní àwọn ò lè máa wòsàn kọ́mọ ọdún méjìlá ọ̀hún kó kàn lọ bẹ́ẹ̀ ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé ara ń kan àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan náà bá buwọ́lùwé wọ́n wí pé ẹ gbọ́dọ̀ wádìí ọ̀rọ̀ wò lónìí bẹ́ńbẹ́yẹkẹ nítorí pé eléyìí ò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ bí ò sì dájọ́ òdodo irú ẹ̀mí yóò tún wáyé àwọn kan bẹ̀rẹ̀ sí dẹ́bìrú ilé ìwé ọ̀hún nítorí bẹ́ẹ̀ bá gbàgbé ilé ọwọ ilé ọhún ilé ìwé ọhún fúnrẹ ni wọ́n ti kọ́kọ́ fọ sóde wọ́n wípé kẹsì máa ń gbà kò sí tó jọ báwọn ọmọ kankan náà Sylvester o eléyìí tí ó dágbére fáyé kò sí ni ọ̀rọ̀ tí ilé ìwé ọ̀hún gbé jáde wọ́n wá ṣàlàyé wọ́n níbi ẹni tí ń ṣeré pa ló ti ní àwọn ìṣèṣe eléyìí tí wọ́n ní ó ṣe tó padà yọrí sí ikú ẹ̀ ṣùgbọ́n àwọn òbí ní ọmọ ti padà jẹ́wọ́ ó jẹ́wọ́ fún wa wípé àwọn lágbájá báyìí àti lágbájá báyìí mọ́ lágbájá báyìí ló ṣe bẹ́ẹ̀ tó náà hùn ẹ wo ìròyìn ọ̀hún pọ̀ ó kún bẹ̀ bèbà pé kì í ṣe ìgbà táwọn ń ṣeré káwọn ń gbá bọ́ọ̀lù wáyé o ẹ wo ìwé ìròyìn Platform Times òun náà ló gbé jáde sẹ́tà láàárọ̀ ní omi ìtọ́wá jẹyọ inú ìwé ìròyìn Platform Times náà mo ṣèjókòó sí tí mo wà àjọ sẹ̀ráàbù sọ̀rọ̀ wọ́n ní àwọn ń fẹ́ kí ilé ẹjọ́ kó tètè lọ dá ààrẹ Muhammadu Buhari lọ́wọ́ kọ́ lórí bí ó ṣe wọ́gi lé ìtàkùn ìkànsíra ẹni láwọn apá abìkan lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá sì wá gbàgbé mi tóbi ọ̀ràn yín létí wípé ìjọba àpapọ̀ ti kọ́kọ́ ṣàlàyé síwájú láwọn oṣù díẹ̀ sẹ́yìn wípé ìgbésẹ̀ kan wà táwọn fẹ́ gbé táwọn ó sì mọ wọ́gi lé àwọn ojú òpó ìkànsíra ẹni eléyìí tá à ń pè ní tẹlifọ́ọ̀mù yẹn wípé kọ́mọ́bà láǹfààní àti máa bára wọn sọ̀rọ̀ àwọn wo nìyẹn ìyẹn àwọn tó jẹ́ agbébọn agbésùmọ̀mí ti ń ṣàkọlù sáwọn aráàlú wọn ní táwọn bá ṣe yẹn yóò lè dá wọn lọ́wọ́ kọ́ kúò nínú ìwà láabi àìlèyé tí wọ́n ń ṣe tí wọ́n sì ń jí ní gbé ló sì ṣekú pani ìjọba àpapọ̀ wọ́n gbègbè sí ọ̀hún gbà náà nípasẹ̀ mínísítà tó wà fún ìbáraẹnisọ̀rọ̀ àti ọrọ̀ ajé ìgbàlódé tá a mọ̀ sí sàpàǹtàmì àmọ́ nígbẹ̀yìn gbẹ́yìn bẹ́ẹ̀ bá wá gbàgbé wọ́n ṣí ojú òpó sílẹ̀ láwọn apá ibìkan ní òkè ọ̀yà lọ́hùn-ún tí wọ́n ti ṣí sílẹ̀ ṣíṣí tí sílẹ̀ tí wọ́n ṣí sílẹ̀ ló wípé àwọn agbésùmọ̀mí àwọn agbébọn wọ́n tún sáré ṣàkọlù láàrin wákàtí díẹ̀ tí wọ́n ṣe ìyẹn túmọ̀ sí wípé ìgbésẹ̀ ìjọba wọn ò tí ì mọ̀yán lórí tó lójú àwọn èèyàn kan ìwé ìròyìn Platform Times wá ń ṣàlàyé wípé àjọ sẹ̀ráàbù ní ẹ wá ń bí ìnira kúnira lẹ́kàn ń fìyẹn ṣe fáwọn ọmọlẹ̀ Nàìjíríà ẹni tó yẹ kó ní ìbáraẹnisọ̀rọ̀ lọ́nà tẹ́ pé yóò bá àwọn míì sọ̀rọ̀ fún ọ̀rọ̀ okòwò rẹ̀ ẹ ti ń ṣe àkóbá fún àti ìdènà fún nìyẹn àti wípé gan ẹ wò ó ìnira kúnira ló jẹ́ làjọ sẹ̀ráàbù ń sọ oníjọba bò lẹ́sẹ̀ mọ́ wọ́ gidi ojú òpó àwọn èèyàn náà eléyìí jẹ́ pé wọn ò ní rí láǹfààní àti bára wọn sọ̀rọ̀ láwọn agbègbè kan àwọn ìlú kan wọ́n ní rárá kò jọ ni ilé ẹjọ́ ẹ wá dà rẹ lọ́wọ́ kọ́ ẹ dá mínísítà fọ́rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ àti ọrọ̀ ajé ìgbàlódé lọ́wọ́ kọ́ ìyẹn Satu Pantami wọ́n ní bẹ́ẹ̀ báyìí ṣèyí inú wọn dùn nítorí ọ̀rọ̀ àwọn èèyàn wá jẹ wá lógún nílùú a fẹ́ kí ọkàn wọn balẹ̀ ìròyìn yẹn ó dúró omi kanlẹ̀ ó dàbí ìlú gángan ni wọ́n ní bó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sọmọ ẹlòmíín ìyẹn bẹ́ẹ̀ náà àwo gédéńgbé omi ìtọ́tún jẹyọ látàpá bí ó ní ẹgbẹ́ asuu wọ́n ti fẹ́ máa mú nǹkan lẹ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ lẹ nàìjíríà ẹgbẹ́ asuu ẹgbẹ́ wo ni ìyẹn ẹgbẹ́ àwọn olùkọ́ ní fásitì lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ bá gbàgbé ìròyìn fi yé ni pé wọ́n ti kọ́kọ́ ń pagi ìkìlọ̀ fúnjọba tí wọ́n sì fúnjọba ní gbèdéke ọ̀sẹ̀ mẹ́ta pé ẹ wá ń bí o ìjọba kẹmọ́ láàwé wọ́n ní ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n wọ́n ní àwọn tí ń sọ fún yín náà nìyẹn pé gbèdéke ọ̀sẹ̀ mẹ́ta làwọn ò fún yín láti lọ fi tún wàrà yín ṣe lórí àwọn ìlérí tẹ́ ti ṣe fún wa nítorí pé à ń béèrè fún ẹ̀tọ́ wa ẹ̀tọ́ wa tá a sì ń béèrè fún àfẹ́kẹ́ fún wa lórí ẹ̀ lọ́jọ́ karùndínlógún oṣù kọkànlá ọdún tá a wà nú ìnẹ́gùn lé ìkìlọ̀ tọ́lọ́rin ọlọ́sẹ̀ mẹ́ta fúnjọba wípé ẹ san àwọn owó wa eléyìí tá a fẹ́ àwọn owó àjẹmọ́nu ni àwọn owó eléyìí tó jẹ́ kóríyá ni àtàwọn owó kan tó wọ ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù mílíọ̀nù náírà wọ́n wípé bẹ́ẹ̀ bá isan àní lè mú ní kékeré fún yín àwa jọ wọ kan náà ẹ gbèdéke wáyé ó wá sópin lánàá ni ẹgbẹ́ asuu bá tún fọ̀n sóde pé ṣé wàá rí ojú ayé àbẹ́ẹ̀rí ìjọba àpapọ̀ lẹ nàìjíríà wọn ò gbégbèsè ṣé wọn wò pé kò sí ní tá a fẹ́ ṣe ni ìwé ìròyìn punch ṣàlàyé ọ̀rọ̀ lórí bí àwọn ẹgbẹ́ asuu àwọn ẹgbẹ́ asuu wọ́n ti sọ̀rọ̀ ààrẹ ẹgbẹ́ wọn ẹni tí í ṣe ọ̀jọ̀gbọ́n Emmanuel Osodeke àti mínísítà fún kejì fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ Nàìjíríà Emeka Nwajuba wọ́n mọ̀jọ́ mú nǹkan lẹ̀ gidi mọ̀ ní lójú méjèèjì nínú ìwé ìròyìn punch tó punch ẹ̀ síta láàárọ̀ òní ó mẹ́mẹ́ o ẹ fẹ́ mu tán ẹ fẹ́ wò tán ẹ wọnú ẹ̀ lápá rẹ̀ omi ètò tún wá jẹyọ látàpá bí ìjọba àpapọ̀ wọ́n sọ̀rọ̀ kan jáde Yorùbá mọ̀ wípé ọ̀gbórí kú ọkọ ti ràn mọ́ tó ní látọjọ́ tí aya ti kú ọkọ ti kú gbọ̀n òwẹ̀ ẹ sọ fún mi ǹjẹ́ ọ̀gbọ̀n tó jẹ́ aya ọ̀hún ṣé wẹ̀ náà kọkọ ẹ̀ tó kú ìwé ìròyìn punch wá ń ṣàlàyé ọ̀rọ̀ wọn níjọba àpapọ̀ bẹ́ẹ̀ lọ àtẹ́ wọ́n sì dẹ̀bi ru ilẹ̀ Britain wọ́n ní mẹ́bẹ́yìn náà ni ọ̀dà àlẹ́dálẹ̀ gbogbo ẹ̀ ní ìsìn ẹ wá fẹ́ máa ṣe ẹ wá ń ṣe òfin eléyìí tí ẹ pé kò ní fẹ́ máa fa ìgbà ọmọ ilẹ̀ Nàìjíríà kan láti rìnrìn àjò wá mọ́ nítorí ìṣẹ̀lẹ̀rú tuntun míì ti Omicron fún ti COVID-19 mẹ́bí ngbà àkọ́kọ́ tílẹ̀ Nàìjíríà ó ṣàkọọ́lẹ̀ COVID-19 tiẹ̀ èèyàn kan tó wá láti ọ̀dọ̀ yín lọ́hùn-ún ní apá ilẹ̀ Britain òun ló mọ̀ fà mínísítà mínísítà wà fún ọ̀rọ̀ ètò ìlera dókítà Ozage Anire òun ló fọ òun eléyìí sóde ó wí pé ìjọba àpapọ̀ ń sọ̀rọ̀ wọ́n wí pé ń tọ́ yẹni ló jẹni eléyìí tẹ̀ ń gbé kalẹ̀ yóò dà àti pé ọ̀nà tí ẹ̀ ń gbà gan láti wọ́gi lé àwọn tí ń rìnrìn àjò wá láti ilẹ̀ wa ó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ bá gbàgbé ìròyìn ti gbé jáde pé ilẹ̀ Canada ilẹ̀ United Kingdom Indonesia Singapore àti Hong Kong ló jẹ́ pé wọ́n ti dúró báyìí pé ilẹ̀ Nàìjíríà àní fún yín láàyè náà lásìkò tá a wà yìí láti ìrìn àjò wọlé nítorí COVID-19 ìṣẹ̀lẹ̀rú míì tá a mọ̀ sí Omicron ti ń fi orílẹ̀-èdè àgbáyé lápè wọ́n ní lórí ẹ̀ ìjọba ilẹ̀ Nàìjíríà ń fapá jáná wọ́n ní kódà tó kódà tó ni wọ́n ń sọ punch ó punch ẹ̀ síta náà ló ní pọ̀pọ̀pọ̀ láàárọ̀ òní òmíì tó tún wá jẹyọ látàpá bí tí màá tún mọ gbé jáde lọ́wọ́ kan lẹ́yìn ọ̀sọ́kà ó ní lórí ọ̀rọ̀ ilé gogoro kan tó wó lulẹ̀ nípínlẹ̀ èkó ilé alájà mọ́kànlélógún ṣe gbàgbé ìwé ìròyìn punch mọ̀ gbé nǹkan jáde lórí ẹ̀ láàárọ̀ òní kí ló wí gan wọ́n ní ìgbìmọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ léyìí tí ó máa bójú wo bí nǹkan ti lọ ń bẹ̀ àti bó sì di pé àwọn ìwádìí kan tí ó lọ́rìn tó yẹ kán ṣe nípa àwọn tó kú ń bẹ̀ ìyẹn tá a mọ̀ sí kòrónà ìyẹn kì í ṣe kòrónà àti àjàkálẹ̀ àrùn kòrónà o kòrónà c-o-r-o-n-e-r e lélẹ́yìí ó ní ìgbìmọ̀ náà wọ́n ṣàlàyé wọ́n ní àwọn ń ké sí ìwé ìròyìn punch wọ́n ní ẹ máa bọ̀ iṣẹ́ wo lẹ fẹ́ ṣe ẹ wá ṣàlàyé ntójú yín tó níbi ilé tó dàwó òun iye èèyàn tó kú iye èèyàn tó gbẹ̀mímì ẹ wá kẹsì wá ṣàlàyé làbárè bẹ́ẹ̀ bá gbàgbé nínú ìròyìn yẹn ni wọ́n ti ṣàlàyé pé àpapọ̀ àwọn tó dóòlà ńbẹ̀ náà jẹ́ márùndínlógún ní àpapọ̀ iye àwọn tí ó di pé wọ́n dóòlà kúrò níbi ilé ọ̀hún tó sì jẹ́ pé orí kó àwọn yòókù lọ́wọ́ kú àbáàdì eléyìí tí ìbá ti rán wọn lọ sọ́run lọ́wọ́ kan náà ìjọba ìpínlẹ̀ èkó sì ló gbé ìgbìmọ̀ yẹn kalẹ̀ wípé kí wọ́n tètè ṣèwádìí lórí àwọn tó gbẹ̀mí mì lórí n tó fa ilé ọ̀hún tó wó àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì tó ṣe pàtàkì láti mọ̀ lórí ẹ̀ òun ni wọ́n ń ṣàlàyé wọ́n ní àpapọ̀ yéèyàn eléyìí tó yẹ pé ó ti kú tí wọ́n sì rí ara wọn padà kúrò lára ilé ọ̀hún lápapọ̀ báyìí wọ́n ló jẹ́ mẹ́rìndínlọ́gọ́ta ìyẹn forty six ha èsì ọlọ́run dákun máa ṣe àánú fún wa ni eléyìí gangan ni wọ́n buwọ́lù tí wọ́n sì gbé jáde látọwọ́ ẹni tí í ṣe adarí ìgbìmọ̀ náà eléyìí tí wọ́n pè ní OA Kọmọláfẹ́ tó jẹ́ àgbà ọ̀jẹ̀ni nínú àwọn tó mójúlẹ̀jà òfin àmọ́ lórí ọ̀rọ̀ yẹn ìròyìn yẹn pọ̀ ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ pẹ́ẹ́fẹ́ mu tán ìwé ìròyìn punch náà ló punch ẹ̀ sóde láàárọ̀ ní. ìròyìn kan wọ́n wà níbi tí òṣèré mọ́kà àgbọ́dọ̀ mọ́kà ni ó fẹ́ farajọ ìròyìn àkọ́kọ́ tí mo kà lẹ́ẹ̀kan tó ní ṣe pẹ̀lú ọmọ kan tó gbẹ̀mí mì nílé ẹ̀kọ́ tó jọmọ ilé ẹ̀kọ́ dowen níbí wọ́n ní ọmọ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ kúnú ọkọ̀ kì í ṣèjàmbá ọkọ̀ ló wáyé o kí ló wáyé gan àwọn ọmọ ọlọ́mọ wọ́n ní wọ́n ń ṣeré mọ̀ ní ní agbègbè kan ní Badagry ní àdúgbò Adélayọ̀ wọ́n ní ọkọ̀ kan tí oní ọkọ̀ páàkì síwájú ilé rẹ̀ tó sì jẹ́ pé ẹni tó ní ọkọ̀ gan ó ti di olóògbé báyìí wọ́n wá ṣàlàyé wọ́n ní nínú ọkọ̀ náà wọ́n ní wọ́n ti ilẹ̀kùn ọkọ̀ pa àwọn ọmọ ń ṣeré tiwọn jẹ́jẹ̀jẹ̀jẹ́ àwọn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ náà bá ṣeré wá síbi ọkọ̀ náà wọ́n nígbà tán débi ọkọ̀ làwọn bá kó wọnú ọkọ̀ náà tilẹ̀kùn pa mọ́ra wọn wọ́n ń ṣeré lọ láì yára lójú tìwòye tiwọn ṣùgbọ́n wọn ò lè rí lẹ̀kùn sí ń gbọ̀ yá wọ́n ní àìlèmí wọn wọn ló padà jẹ́ kán gbẹ̀mí mi ha èsì o wọ́n ní irú kí leléyìí iná ọmọdákanjọ ọmọdé wà wọ́n nínú ọkọ̀ SUV kan ni wọ́n nínú bẹ̀ gangan ni ó di pé àwọn ọmọ yẹn wọ́n wà àwọn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n mà ṣe bẹ́ẹ̀ wọ́n gbé orúkọ wọn sóde lára àwọn ọmọ yẹn mẹ́jọ yẹn ni Mahmood wà Aisha wà Zainab Farida Yakub Tayab Wahab àti ọmọ kan mìíràn gbogbo wọn jẹ́ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó mọ̀ sọ̀rọ̀ adékúnlé ajíṣebútú ó wí pé kọmíṣánná ìpínlẹ̀ èkó akeem odùmọ́sù ó ti pàṣẹ pé ó yá kán lọ ṣèwádìí lórí tó gbẹ̀mí àwọn ọmọ wọ̀nyẹn kán tètè mọ kí ni tó ń ṣẹlẹ̀ kí wọ́n sì ṣàyẹ̀wò àwọn ọmọ ọ̀hún wọn ní ṣùgbọ́n níbi ọ̀rọ̀ dédúró yìí àfikún ní kálukú náà kó mọ rí dájú pé ó ń bójú tó àwọn ọmọ rẹ̀ kó mọ ibi táwọn ọmọ rẹ̀ ń jẹ̀sẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n bá ẹnìkan tó mójúlé jà tó tún jẹ́ dókítà sọ̀rọ̀ ní ilé ìgbàtọ́jú ìmọ̀ ṣègùn òyìnbó tá a mọ̀ sí lùtù ńpẹ̀lẹ̀ èkó ìyẹn dókítà olúwájèmí sódípọ̀ ó sọ̀rọ̀ kan ó ní kí èèyàn tó lè wà nú ọkọ̀ tí èèyàn ẹ̀mí èèyàn ó sì bọ́ ó lé èèyàn ó lò tó wákàtí mẹ́fà sí mẹ́jọ ó ní kó tó di pé ẹ̀mí ò tó bọ́ lára rẹ̀ níbẹ̀ ha wọ́n ní ibo ni àwọn òbí yìí fojú wọn sí. Si, tó mú kírú ìṣẹ̀lẹ̀ láabi burúkú yìí wáyé àní sọmọnù láṣẹmàrè punch ó gbéròyìn yẹn jáde pẹ̀lú ìpàrọwà sáwọn òbí lórí pé ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ti máa bójú tó àwọn ọmọ tó jẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run ìyẹn bẹ́ẹ̀ àwògedengbe òmíì tó tún jẹyọ látàpá bí lórí ọ̀rọ̀ epo epo epo rọ̀bì nílẹ̀ Nàìjíríà wọ́n ní lórí bí wọ́n ti ń gbépo rẹ̀ pé òkan wọ́n ní iléeṣẹ́ NNPC wọn ò san àwọn owó kan tó yẹ ká san fún ìgbìmọ̀ ìjọba ilé tí ń pa owó wọlé kan eh, tó sì máa ń rí sí ọ̀rọ̀ olówó dé fúnjọba àpapọ̀ wọ́n ní wọn ò pa owó ọ̀hún wọlé fún ti oṣù kọkẹwàá wọ́n wá ṣàlàyé ẹ̀ wípé eléyìí ẹ̀kọ́ fún wọn nígbà tí ó fi di oṣù kọkànlá wọ́n ní kò wọ́n fi wọn fún wọn níbi tọ́rọ̀ wá dé dúró yìí wọ́n ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà ni wọ́n sì ná ní oṣù kẹwàá o kó tó di pé wọ́n kọ́ àwọn ọjà ń rókè kan wọ́n ní ṣùgbọ́n kò sówó tó wọlé àwọn aṣàlàyé ẹ̀ wọ́n níbo la fẹ́ bá yàrá já níbi ọ̀rọ̀ dé dúró wọ́n ní àfi kí wọ́n tètè gbégbèsè ṣùgbọ́n o ìjọba ń sọ pé àwọn ò gbégbèsè lé lórí àwọn ó sì yọ gbogbo ẹ̀ papọ̀ nínú títí oṣù kọkànlá ní ìyẹn nígbà tó bá nínú oṣù kejìlá tá a wà nínú ẹ̀ ìwé ìròyìn punch ó gbé yẹn náà jáde síta láàárọ̀ òní òmíì tó tún wá ń jẹ jáde látàkọ abí tí màá tó fẹ́ mọ̀ tó mú jáde ó eléyìí tó ní ṣe pẹ̀lú eré ìdárayá kí ló ṣẹlẹ̀ gangan níròyìn yẹn ń sọ wọ́n sọ ń bí ìròyìn eré ìdárayá lè sọ ó ní ṣé ẹ rí ṣe fẹ́ mọ tí ń jẹ́ Godwin tó jẹ́ èèkàn kan agbábọ́ọ̀lù kan fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó wá sọ̀rọ̀ ó ní ṣé ẹ rí ẹni tí ṣe ẹ má fọwọ́ òsì júwe ilé fún nítorí pé ó gbọ́ mi ayò pẹ̀lú orílẹ̀-èdè Cape Verde tẹ́ ẹ fẹ́ mọ̀ sọ pé ẹ fẹ́ fọwọ́ òsì júwe ilé fún ẹni sùúrù ó ní ọ̀rọ̀ àmọ̀ràn tí ó ń pọ̀ agèké lọ́rẹ̀ fún àjọ tó ń sọ̀rọ̀ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ńlẹ̀ Nàìjíríà wípé àìkánjú tùlú ọ̀ràn ẹ má mọ̀ kánjú tùlú ọ̀ràn nítorí pé ìgbà tó ṣe Victor Ipeba náà ń ṣèkìlọ̀ bákan náà ó wí eléyìí tẹ́ ẹ fẹ́ fọwọ́ yọ ọmọ ilẹ̀ faransé tó tún jẹ́ apá kan ilẹ̀ jamani yẹn ẹ mọ́ gbìyànjú ẹ̀ rárá ni ẹ wo iṣẹ́ takuntakun tó náà ti ṣe fún ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lóru ti super eagles ẹ̀rọ amọ̀wá wò pé ìṣesí ẹ̀ tàbí bí àwọn mùṣemúṣe wọn ò sí dá múṣemúṣe tó ń gbà tó kọ́ àwọn ọmọ yẹn lọ gbá bọ́ọ̀lù nínú ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú kébà tọ́gbọ̀n mi ayò kọ̀ọ̀kan yẹn ní pápá ìṣeré Teslim Balógun ní oṣù kọkànlá tó kọjá yìí bẹ́ẹ̀ bá gbìyànjú ẹ̀ pẹ́rẹ́ ó ṣeé ṣe kẹ́ẹ̀jẹ̀ káàbámọ̀ wọ́n sì ní bàbá aláwo kan òróògùn àbámọ̀ ṣe àáfàá kan òróògùn àbámọ̀ ṣe kódà wọ́n ní pásítọ̀ kan kò òróògùn àbámọ̀ ṣe ìròyìn yẹn ọkùn bẹ̀ falafala ń wé ìròyìn pọ́ǹchì ha kí n tó wá máa lọ ìròyìn kan tún sáré yọjú kúlẹ̀ lápá bí ń sọ̀rọ̀ kan jáde wọ́n ní Sàràkí Sàràkí wọ́n ní bí ìgbèyàn lọ tọ́jú èèyàn lórí o bí ìgbèyàn lọ tọ́jú èèyàn ní ohun ọ̀rọ̀ wọn àti Tinubu ń bi tọ́rọ̀ dé dúró yìí Sàràkí mọ̀ ó kí àwọn kan tí wọ́n ń pè ní Lagos for Lagos Group ó kí wọn káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú PDP àwọn èèyàn ní kí ló kẹ̀dẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ikẹ́ Sàràkí àti Tinubu ẹ mọ̀ pé àwọn méjèèjì ń forí gbárí lórí wípé ipò ààrẹ ipò ààrẹ lọ́dún 2023 lọ́wọ́ kan náà ni wọ́n ń ṣàlàyé pé Sàràkí o òun ló ti wá jẹ́ni tí ó ń kí àwọn ẹgbẹ́ kan káàbọ̀ nínú sínú ẹgbẹ́ òṣèlú PDP kúrò láti inú ẹgbẹ́ òṣèlú APC léyìí tí ó jẹ́ àwọn tó ṣeé ṣe kí Tinubu fúnra ẹ̀ kó ti máa fojú wò pé àwọn tèmi rèé wọ́n ní ilé ayé yìí pé wọ́n morí kọ fún èèyàn wọ́n morí kọ fún èèyàn pé wẹ̀yìn rẹ wò bọ́ọ̀ lọ́mọ ogun bọ́ọ̀ lọ́mọ ogun wẹ̀yìn rẹ wò wọ́n ní tó o bá lọ rò bẹ́ẹ̀ lásán bọ́ọ̀ bá wẹ̀yìn ó ṣeé ṣe kọ́ ọmọ báyàn mọ́ o ni àwọn ń ṣàlàyé ọ̀rọ̀ síwájú sí ń bí Sàràkí ó wá ń kí wọn káàbọ̀ pé ẹ fọkànbalẹ̀ wọn ṣàlàyé pé àwọn igun náà tí wọ́n ń pè ní Lagos for Lagos ìyẹn láti ìpínlẹ̀ Èkó wọ́n ní ìgbà tí wọ́n dé wọ́n ní wọ́n jẹ́ àwọn tẹ́ pé wọ́n wá láti ìjọba ìbílẹ̀ Ògùn àti wọ́ọ̀dù tẹ́ pé ó lé ní ìgbà yẹn two hundred forty five wọ́n ṣàlàyé pé nígbà tí wọ́n ń ṣàbẹ̀wò sí wọn ní secretariat àti ẹgbẹ́ wọn ní ìkẹjà ló ti ń sọ pé ẹ káàbọ̀ o sínú ẹgbẹ́ òṣèlú pdp ti tàwọn ìròyìn yẹn pọ̀ ńbẹ̀ ẹni tó ti fìgbà kan rí jẹ́ ààrẹ ilé asòfin àgbà tẹ́lẹ̀ rí Bùkọ́lá Sàràkí ìpinnu ẹ̀ ìgbésẹ̀ rẹ̀ lọ́dún 2023 gbogbo yín lẹ ti mọ̀ ti Tinubu gbogbo yín lẹ ti mọ̀ tí ń lépa ìwé ìròyìn Platform Times sọ̀rọ̀ jáde ó ní ha bí ìgbìyànjọ fẹ́ mú nǹkan lẹ̀ rí o ẹ wo ayò fẹ̀ ẹ jẹ́ máa ṣẹ́nuró lápá ibi tí mo dé dúró yìí lórí ètò ojúmọ́ aláyọ̀ àmọ́ àwa bọ́ sí abala kejì báyìí eléyìí tá a ti jọ jíròrò nǹkan kankan kí la fẹ́ jíròrò gan-an lára àwọn ìròyìn eléyìí tí a ti kà fún yín ṣùgbọ́n o ẹ má gbàgbé pé lójú òpó youtube wa ẹ tẹ bàbá gbàgede mọ tv ẹ subscribe kẹ láìkí ẹ kẹ ẹ pín káàkiri fáwọn ẹlòmíín kan mọ ní tẹ̀ ń jẹ ìgbádùn gan lọ́wọ́ kan náà ẹ lọ sójú òpó facebook ẹ tẹ gbàgede mọ wìtàláwìyí adébáyọ̀ instagram yẹn tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣàlẹ̀ yẹn tó ń lọ lójú amóhùnmáwòrán yìí lẹ́ẹ̀fì kàn sí yàrá àpolongo ọjà wa ẹ̀jẹ̀ dókè lọ́hùn bí mo bá ti dé á yànnà náà kankankan tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ eléyìí tí wọ́n gbẹ̀mí mì sínú ọkọ̀ bákan náà ni ti ọmọ tí wọ́n ní wọ́n nà lẹ́yìn ìgbà náà tó gbẹ̀mí mì níléèwé ti dowen ẹ gbọ́ yẹn náà ọ̀rọ̀ kún bẹ̀ bìbà ẹ wo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 àwọn elétò ìlera sọ̀rọ̀ ìkan nínú àwọn ìkan nínú wọn tó jẹ́ dókítà ó wí pé ṣẹ̀ríkẹ́mi tó lè bọ́ lẹ́nu èèyàn nínú ọkọ̀ tí ò láǹfààní àti mí afẹ́fẹ́ oxygen mọ́ tó jẹ́ pé carbon dioxide ti mí nìkan ló tún ń padà mí sínú wọn ni yóò lo wákàtí mẹ́fà sí mẹ́jọ nínú ọkọ̀ ọ̀dà náà àwọn ọmọ wọ̀nyí wọ́n ń ṣeré tiwọn jẹ́jẹ̀jẹ̀jẹ́ wọ́n lẹ́nu tó kúkú lọ́kọ̀ wọ́n ló ń gan ti dágbére fáyé kò sí láyé mọ́ wọ́n ní ọmọ ọmọ ẹ̀ náà ló jẹ́ kó sì wà ní ilé tó sì jẹ́ pé òun ló ó sì wà tó ń tán bójútó gbogbo ẹ̀ ṣùgbọ́n ọkọ̀ náà wọ́n ní ó bàjẹ́ wọn ò rí ṣe láwọn àsìkò yẹn ọkọ̀ sì wà níwájú ojúde ẹni tó ní ṣùgbọ́n kì í ṣe ilé fẹ́ǹsì torí a rí àwòrán ẹ̀ ọdẹ ẹ wá wò nǹkan kankan ẹ fojú wọnú ojú kìíní yìí àwọn ọmọ mẹ́yẹ̀ẹ̀jọ ń kóra wọn ṣeré wọ́n débi ọkọ̀ wọn ṣì wò wọ́n dẹ̀ wọnú ẹ̀ ǹjẹ́ ká tún padà sí gbọ̀n dénú wọn nílẹ̀kùn òṣèṣí àwọn tó lọkọ̀ gan ní àti nìkan ni ọkọ̀ ti lè ṣe é sí pé nítorí ọkọ̀ yẹn gan ní àwọn àkùdé tó kù lára ẹ̀ ṣùgbọ́n bíi tọ́rọ̀ wá dé dúró yìí ni pé ọmọ fi òbí ẹ̀ sílẹ̀ wákàtí kìíní ẹ̀ẹ̀rí wákàtí kejì ẹ̀ẹ̀rí ha ó yẹ kẹ́ ẹ gbà fúyè kẹ́ ẹ fura nítorí pé ó ṣe pàtàkì kóbi máa fojú tó àwọn ọmọ wọn lóòrèkóòrè ẹ lọ́kàn pé ó ti ṣeré lọ ó ti gba báyìí lọ ó ti lọ sọ́dọ̀ lágbájá ṣé ó ṣeré ni àkọlé ju àdúgbò yìí lọ ẹ má máa wò bẹ́ẹ̀ ẹ̀bùn ńlá lọmọ jẹ́ ó gbẹ̀yìn tẹ́ máa máa bójú wò lóòrèkóòrè ẹwọ ọmọ mẹ́jọ tọ̀tọ̀ kódà wọ́n ní ọmọ ọmọ ẹni tó ní ọkọ̀ yẹn gan wà lára àwọn tó kú sínú ọkọ̀ náà ẹ wá jẹ́ ká ti bí wo ìyẹn bẹ́ẹ̀ ṣé wá rí èkejì bí rẹ̀ ẹ wo ẹni tó ní ọkọ̀ fúnra wọn ẹ jẹ́ máa gbìyànjú gbogbo ọ̀nà bá a bá ti páàkì ọkọ̀ sílẹ̀ ẹ jẹ́ ká máa wọ́ ọ̀nà àti lọ́ọ̀kì ẹ̀ pa kó lè dín lè tẹ́ pé kò ṣeé déédéé sí fún àpẹẹrẹ àwọn míì gan máa fi ṣọṣẹ́ tó bá rí pẹ́ẹ́nìkan ò lu ọkọ̀ kan fáwọn sáàsìkò kan àwọn ẹni bí lè wà máa kó ohun ìjólóró pamọ́ síbẹ̀ nígbàkigbà tó fẹ́ lò wọ́n á dẹ̀ wọ́bẹ̀ wọn á tún kó jáde ẹ̀yin náà tún fojú inú wo bẹ̀ yẹn torí ẹ̀ ló jẹ́ pé ó yẹ ká ní àkíyèsí tó gbọngbọ́n ká sì máa wà lójú tì yẹ táparo fírì náà àkọ́kọ́ mo dẹ́bi bí èrò àwọn òbí ọmọ gan fúnra wọn nítorí pé kíni ìbò lẹ̀ fojú sí lọ́pọ̀lọpọ̀ wákàtí tẹ̀ mọ́bi tọ́mọ yín wà tẹ́ ẹ sì wá fọkàn ara yín balẹ̀ ṣùgbọ́n wọ́n ní ọ̀kan náà àwọn òbí yẹn ló padà ń wọ́ ọmọ kiri tó padà wá rí i pé à ọmọ rèé nínú ọkọ kí ló ṣe wọ́n tán ṣẹ̀ṣẹ̀ wàá mọ tán ṣètì lè fi jó ẹ jẹ́ ká máa mọ̀ pé ó yẹ ká máa ṣọ́ra ṣe lóòótọ́ mo máa ń sọ wípé kò sẹ́ni tó rògbò àbámọ̀ ṣe ìgbà tí èṣì náà máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n tá a bá tún wà lójú tì yẹ lọ́pọ̀ ọgbà a máa dáàbò bo ni ìyẹn bẹ́ẹ̀ èkejì bí rẹ̀ bíi tọmọ ti dówẹ̀ nìyẹn ọmọ tó jẹ́ ti Dowen College tí wọ́n ní àwọn tó jẹ́ bíi senior ẹ̀ kan nínú ọgbà iléèwé níléèwé tó jẹ́ pé wọ́n ń gbénu iléèwé ọ̀nà ni náà wọ́n ṣàlàyé wọ́n ní ó sọ pé wọ́n na òun ń gbọ̀ yá ó ṣàlàyé ó jẹ́wọ́ fáwọn òbí ẹ̀ wípé nínà òun pọ̀ jù débi pé ó ní òun lára púpọ̀ ó sì bà nǹkan jẹ́ nínú àgọ́ rẹ̀ tó fi jẹ́ pé ọmọ padà dágbére fáyé lórí ẹ̀ wọ́n ní ọmọ yẹn nínú àlàyé táwọn òbí ẹ̀ ṣe wọ́n ní ọmọ òun fúnra ẹ̀ ó ti kọ́kọ́ ń sọ fáwọn ìyá ẹ̀ ló sọ fún ìyá ìjọ kan pé ìyá mi ẹ wò ó mo fẹ́ kẹ́ pààrọ̀ léèwé mi wọ́n ní ìyá ní kí ló ṣẹlẹ̀ ó ní hmm, ẹ mú wọ́n rí okú lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà tẹ́ pé àkè ń pàfiyèsí sí tọ́mọ bá bá a sọ̀rọ̀ ẹ jẹ́ ká wò bí ká máa farabalẹ̀ kọ́mọ mọ́ kàn wò pé bí yàtọ̀ nípa ọmọ yẹn ti wá pé ẹ mọ̀ wọ̀rí ó ṣeéṣe kó jápọ̀ ọmọ ń bẹ̀rù pé ẹ lè jágbe bẹ́ẹ̀ ẹ lè sọ̀rọ̀ sẹ́wọ̀n ìyẹn ìkíní ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀ẹ́bí ùdì eléyìí lè gbò ń pè ní pé kéèyàn ní ìbáṣepọ̀ tó lọ́rìn pẹ̀lú ọmọ ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀ lóòrèkóòrè kẹjọ mọ́ ní ìjùmọ̀sọ̀rọ̀pọ̀ tó dánmọ́rán ó ṣe pàtàkì ó nítorí tí ò bá sí èyí ẹ ní láǹfààní àti mọ ọmọ ọ̀pọ̀ nǹkan tó ń lọ tọmọ bá dẹ̀ sọ nǹkan gbogbo ìgbà kọ́ lẹ́ẹ̀mọ gbójúmọ́ wọn nítorí pé kò ní sọ ọ̀pọ̀ nǹkan míì fún yín tó yẹ kó sọ fún yín tó bá jẹ́ pé ìgbà tí ọmọ yẹn sọ fún yẹn ìgbà náà lọ́rùn ìyá ti gbégbèsè ó ṣeéṣe kẹ́mi ọmọ yẹn ṣì wà láyé dòní. tọ́ọ̀ iléeṣẹ́ ọlọ́pàá náà ti ń gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ìtọ́ni ìjọba ìpínlẹ̀ Èkó pé ẹ lọ wádìí wò lórí ẹ̀ ìṣẹ̀lẹ̀ méjèèjì yẹn náà ní kọ́ wádìí wọn wò ọ̀dà àwọn òbí tí wọ́n bá yàrá já ẹ fi ìròyìn ṣọwọ́ sísàlẹ̀ bẹ́ẹ̀ wò yìí níkànnì yìí BGI TV lẹ́ ń gbọ́ lẹ́sìn wò ìyẹn ìkànnì tẹ́ ẹ̀ lè pè láìfẹ́ yín ìkànnì tó jẹ́ pé ó ń fún yín nídùnnú ìkànnì tí ń fi tó yín létí lórí gbogbo bá a ṣe ń ṣe é nígboro ayé bàbá gbàgede mọ̀ tv là ń pè é lápèjá ọ̀dà ebi ọ̀rọ̀ dé dúró ìpé ìpéjú làlá fi làbí fi lára kọjá pé ìpéjú adébábá sí òsì nǹkan ìbí láti máa ṣẹnuró olúwa tóbi lọ́ba fáṣùgbà lórúkọ tèmi o ẹ púpọ̀ ẹ pàdé mi lọ́sàn-án lórí ìròyìn àpapọ̀ àti lẹ́yìnwó alẹ́ lórí ìròyìn àgbáyé lọ́wọ́ kan náà ẹ pàdé bàbá gbàgede mọ̀ lórí àwọn ètò wọn tí tó mọ̀ pín tán lónìí ràbílà ẹ̀ tó ń láǹfààní àti tó wọn gbádùn ẹ̀